ọ̀wá rí ìyọnú ọkọ rẹ yẹn ò rí sí nǹkan gidi ọkọ ẹ wá ń rún un mọ ó ń rún un mọ́ bẹ́ẹ̀ ní finú kan ṣàdúrà pé ọlọ́run ọba ní kúkú gbà mí lọ́wọ́ ìyàtọ̀ òfin jẹ mí ìjọ kan ọlọ́run ọba tó ṣe ìfẹ́yàwó méjì ìfẹ́yàwó mẹ́ta ìfẹ́yàwó mẹ́rin ní ẹ̀tọ́ ló kú gbà mí lọ́wọ́ rẹ̀ jọ kan. èmi rí ọmọ ìyá wa kan tí wọn ò rọ́mọ bí fún ọdún fún bí ogún ọdún àtọkọ àtìyàwó tí wọn ò rọ́mọ bí ńgbà náà tí àwọn ẹbí tí wọ́n dìde tí wọ́n ní sọ́ọ̀fẹ́ sákú ni o gbé kò pé eh, kò yé kò pa o gbé sílé. Si ẹ wá ń jayé ẹ wá kọ́lé rẹ̀gẹ̀dẹ̀ bí ilé ọba ọkọ̀ lẹ́tọ̀ọ́ lẹ́yìn tá ẹ bá kú ta ni ó jogún yín. ọkọ ní kí ni pọ́blẹ́mù yín ṣé ọmọ nìkan ni adùn ara obìnrin ni. ṣé ẹ̀ lóbìnrin tó bímọ fún ni tó gbẹ̀mí ẹni ni èyí tí mo fẹ́ tẹ́ ní kò yẹ kó pa yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí gírádùétì ni bó ṣe á jẹ́ gírádùétì tó náà ìmọ̀ bò ń nu bàtà òun nù onímọ̀ bò ń fọ mọ́tò òun nù òun ègbọ́kọ̀ lọ sílé car eh, wash lọ́wọ́ abẹ́rẹ́ sí ní máa ka. àwọn qualities tí ń bẹ lára obìnrin yẹn tí qualities yẹn sòpọ̀ débi pé ọkọ ò rí ọ̀rọ̀ ọmọ kò ríro kí wá láwàá pé obìnrin tó bímọ rẹgẹdẹ fún ọkọ tọkàn wá ọ yẹra rẹ wò ẹni tí ò bímọ ọkọ takùtì nígbà tó ń rí ìwọ tó o bímọ fọ́kọ o ti bí dọ́sìn nìkan fọ́kọ tó ń ti bẹ́ẹ̀ ọkọ tún fẹ́ ṣe kí ni ọfẹ́ lé ọ jáde o sì fura sọ̀rọ̀ ara rẹ̀ ó yẹ kó o fura ni. aláwọ̀ nìkan ló mọ tí ìyá wa sáúdà ṣe èmi ò rí yẹn kànú tí àpéyín péyín tó ṣe rè ok aláwọ̀ nìkan ló mọ ohun tó ṣe fànàbí tó bẹ́ẹ̀ gẹ́ tọrọ ẹ̀ fi sú ànábì sallallahu alaihi wasallam tó fi pinnu pé òun fẹ́ kọ̀ ọ́ lẹ̀ tó sì gbégbèsè láti kọ̀ ọ́ lẹ̀ àmọ́ táyà wá sọ̀kalẹ̀ táyà wá rẹkọmẹ́ndì àsúlù àtúnṣe gbanabi ṣe wá lo gbólóhùn àtúnṣe yẹn òun náà ni pé mú kan nínú méjèèjì kí n kọ̀ ọ́ lẹ̀ ni kó o máa lọ tàbí kó o wà lábẹ́ òrùlé mi kó o sì wà nípò ọ̀kan nínú àwọn ìyá onígbàgbọ́ òdodo kí n sì mọ bọ́ ọ. àmọ́ oorun nínú yàrá rẹ èèsì mọ́ èèsì mọ́ ẹ dákun. obìnrin tí wọ́n wá bá ṣe irú àdéhùn bẹ́ẹ̀ tọ́ba tún wá bọ́ ọ̀tà tọ́ba tún wá ń lọ fẹjọ́ sùn tí ń rojọ́ wípé àmọ́rú àfáà tí ń yí o ẹ̀ ṣe déédéé o sẹ́wọ̀n pé pìlẹ̀ ni pé kọkùnrin ó pín oorun fún kíni àwọn aya rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ ti ní kéèlè gínú. ó ti ní kéèlè ìgbínú débi wípé ọkọ ti fún ọ ní option ṣé kí n kọ́ ọ ni tàbí kó o wà nílé kó o máa jẹun sí mi lọ́rùn kó o máa tó ra rẹ àtàwọn ọmọ rẹ ó fi jà nábì ni sallallahu alayhi wa sallam ó fi jà nábì ni. nígbà tọkùnrin bá sì rí i pé obìnrin yìí kò lè gbọ́ràn kò lè ṣe kí ni kò lè gbọ́ràn wọ́n ti gbé yẹ̀wò ti gbé yẹ̀wò ti gbé yẹ̀wò ti rí pé àwọn obìnrin kan bẹ tó ga sí pé wọn ò mọ correction ṣe láyé wọn wọn ò mọ ṣe wọn ò mọ ṣe bí wọ́n ṣe ń dàgbà sí ń bí ọkọ ni wọ́n ń gọ̀ ọ́ sí i dípò kẹ́ máa gbọ́n sí àwọn ń gọ̀ ọ́ sí ni. mọ́rọ́bìnrin kan tí èmi àtọ́kọ ẹ̀gọ́ ń sọ̀rọ̀ tó tún ń fọkọ ẹ̀ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi èmi àti àjọmọ́ wa gbó ni ìmọ̀ náà sọ pé à wulẹ̀ tẹ́sẹ̀ ẹ̀jọ̀ yín gbó ni àwùlẹ̀ mọ́yún. náà sẹ́yìn ń gbọ́ sí ti ẹnu ìyẹn ń gbọ́ sí ni kò fi ọwọ́ ọkọ ẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn dípò kí wọ́n gbọ́n wọ́n mọ̀ gọ̀ sí ni. so tókùnrin bá ti wá rí i pé ìyàwó mi sá ń gọ̀ sí ni ó ń gọ̀ sí ni ìyá wò pé bẹ́ẹ̀ gọ́ ọlọ́run ti fi ọ̀nà àbáyọ ọ̀lẹ̀ fún mi wọ́n fààyè kí n fẹ́ ìyàwó méjì kí n fẹ́ mẹ́ta kí n fẹ́ mẹ́rin ó fi lẹ̀ fún mi eléyìí tí ń gọ̀ sí yìí ẹ̀jẹ̀ ń wá kan sí i ọ̀lẹ́ sọ pé. ìwọ sọ ṣé kí n yọ̀ǹda ẹ̀kọ́ ọmọ bá tiẹ̀ lọ níbi tá a bá dé yìí tàbí kọ́ wà nù ilé kí n máa bọ̀ ọ́ kílẹ̀ rí ànábì náà ṣe bẹ́ẹ̀ fún ta ni o fún Sáúdà radiyallahu anha mo sì sọ fún ọ èmi ò mọ tí Sáúdà ṣe o nǹka wọn ò sọ ohun tó ṣe nínú tírà o ṣùgbọ́n ńgbà tí ibùnú kẹfìr ibùnú kẹfìr àti tọ́bárí àti kúrútùbì nígbà tí wọ́n fẹ́ ṣàlàyé àyà yẹn wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ nítorí ìyá wa sáúdà tí ànábì fún ní option pé ṣé kí n kọ̀ ọ́ lẹ̀ ni tàbí kọ wà nù tó ò ní sọ pé ànábì ò yàrá rẹ̀ ọ̀rọ̀ obìnrin míì jẹ bẹ́ẹ̀ ó jẹ mọ́ bẹ́ẹ̀ bóyá ń pa wípé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wulẹ̀ kò wulẹ̀ nídìí kó lóyún mọ́ ok ó ti bí n tó fẹ́ bí so lójú àwọn èèyàn ń ta ogún tí ẹ máa fi wo kọkùnrin kan kó ti lo obìnrin wọ rìtáyámẹ́ǹtì tán kọ́ wá kọ́ ọ́ lẹ̀ ojú ubú ni wọ́n máa fi wò ó pé nígbà tó lù ọ́ tán ẹ̀rìn pàmò ẹlẹ́nu rẹ̀ sọ̀pọ̀ àwọn ẹlẹ́nu rẹ̀ sọ̀pọ̀ wọ́n nígbà tó lù ọ́ tán tó lè bí mọ́mọ́ tó sì lè máa sáré lòkè sáré lòdò mọ́. nẹ́tíwọ̀kì ọ̀sálọ̀ ẹ̀jẹ̀ ọ̀sádé. ohun tá yóò mọ sọ ni pé nígbà tó lù ọ́ tó lù ọ́ gbó tán táwọn ọmọ rẹ gan ti ń bímọ ọkọ tí wọ́n ti ń fẹ́yàwó ìgbà náà lọ sẹ́wà àbọ̀ kó o dáa pé á ah, àwọn ọkùnrin mọ̀ burú o. àwọn ọkùnrin mọ̀ burú wọ́n ma lóró o ọwọ́ àlọ́ fẹ́ àyọ̀ ń jẹ ah, ayé ẹ̀yìn ọkùnrin ọmọ dá o wóróworó tí wọ́n mọ̀ wí nu wóróworó tí wọ́n mọ̀ wí wọn ò ní ma pé ọkùnrin yẹn ó gba kádàrá ọdún wọn ò ní bàmà lọ́tí wàá gbọ́ nìsín wípé wàsúlù kọyọ̀ tọ́lọ̀ ń sọnù Qur'an bá ó fún sáúdà ó fún ní option pé ṣé kí n kọ̀ ọ́ lẹ́ni tàbí kọ wà nù ilé in fact àmì àánú ló jẹ́ àmì kíni àmì àánú ló jẹ́ torí pé obìnrin tí yóò fún ní option báyẹn wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè rí ibì kankan lọ mọ́ fúdi kan tàbómi yìí kódà nígbà míì ó lè má jẹ́ nípasẹ̀ àìmọ̀wá wúwo ẹ̀tún gbọ́ báwọn o kì í ṣe gbogbo ẹ̀ ní má jẹ́ pé obìnrin yìí ò mọ̀ ṣe lọ́kọ̀ ẹ̀ fi fún ní option yẹn ó lè jẹ́ on medical grant. ó lè jẹ́ kí on medical grant. lọ́nà wo kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ìgbàgbọ́ wa sì ni wípé dáadáa kádàrá àtàbúrú àti aburú nu kádàrá mùsùlùmí gbọ́dọ̀ ṣe kí ni ọ gbọ́dọ̀ tẹ́rí sí ọ gbọ́dọ̀ gbà á kò gbọ́dọ̀ sọ pé ayé kan ló ń ṣe òun tàbáwọn àjẹ́ kan ni wọ́n ń dààmú òun so mo wá sọ wípé fífún obìnrin ní option pé ṣé kí n kọ̀ ọ́ lẹ̀ tàbí kọ́ wà nù lé kí n má wulẹ̀ pín oorun fún ọ bẹ́ẹ̀ sì wulẹ̀ pín oorun fóbìnrin míì tààná ní ọkọ rẹ̀ that's another problem mi bẹ́ẹ̀ wulẹ̀ pín oorun fẹ́ obìnrin míì kò wulẹ̀ ní náà ní ọkọ ok káàkiri wa sọ wípé obìnrin yìí o ọmọ wù ká sọ pé ó ṣe kí ni o ó mọ̀ wù ǹjẹ́ tó bá mọ̀ ọ́ wù ǹjẹ́ kádàrá múkanu méjì kí n kọ́ ọ lẹ̀ tàbí kọ̀ọ̀kan wà nù lé kí n máa gbé bùkátà rẹ ǹjẹ́ ó tún lè ṣẹlẹ̀ bí bẹ́ẹ̀ ni ó lè ṣẹlẹ̀ àpẹẹrẹ ni lásìkò tiwa yìí tó ga sí pé obìnrin míì surgery ló fi ń ṣe operation ló fi ń ṣe. Se ìbímọ kò lè dá ọmọ bí kádàrá tiẹ̀ tó yàn nìyẹn ó sì fẹ́ bímọ ok ó bí kìíní wọ́n la ikùn ó bí kejì wọ́n la ikùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tá a máa ń gbọ́ ni pé ẹni tán bá ti ṣe sọ́júrì fún lẹ́ẹ̀mejì láti fi bímọ ọmọ méjì péré ló láǹfààní àti bí nígbà tí ọkọ́ ìmọ̀ tó sún síwájú nínú ìmọ̀ ètò ìlera a tún gbọ́ wípé ó lè fi sọ́júrì bímọ mẹ́ta mi ò tí mọ̀ bóyá wọ́n ti fi kẹrin kún un. now tóbìnrin bá wá já sí pé sọ́jì ló fi bí kìíní sọ́jì ló fi bí kejì sọ́jì ló fi bí kẹta wọ́n sọ fún nílé ìwòsàn wípé sọ lẹ́mìí ara rẹ lò ọ̀gbọ́dọ̀ bí mọ́mọ́ obìnrin máa wú o ṣùgbọ́n fi sọ́jú ìdí ma ṣé àwọn pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ọkọ ti rí i pé eléyìí òun kàn máa bọ̀ lọ títí láéláé nù ọkùnrin wa lè dìde ní dìde wípé à èmi nídìí ọmọ o mo nídìí ọmọ ìyìnsì ìyìnsì lágbára ìyàwó méjì ó lè ní òun yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ lé bàbá rẹ̀ padà ayé ó pariwo ni tó o pé ìkànnì ọ́ ìkànnì ọ́ gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fún ọ iṣẹ́ abẹ ló fi bí i wọ́n wá ní ọ̀gbọ́dọ̀ bí mọ́mọ́ nígbà náà ló ṣẹ̀wá mọ̀ pé ọkọ̀ ọ̀lẹ̀ ẹsẹ̀ wo lẹsẹ̀ rẹ̀ tayọ pé kò lè bí mọ́mọ́ ṣẹ̀ṣẹ̀ á pé ojú pọ̀nà ló wà látọ̀dọ̀ ọkùnrin yẹn sírú obìnrin yẹn tó bá fún ní option wípé wà nulẹ̀ kò sí problem àmọ́ èmi ó gbìyànjú láti fẹ́ ẹlòmíì. So not always on character. No. Ìwọ obìnrin yẹn lè dáa àmọ́ kó ní iṣu mẹdíkálì àpẹẹrẹ kan nìyẹn nínú mẹdíkà tó jẹ mọ́ mẹdíkà àpẹẹrẹ míì rèé. obìnrin mi ń bẹ tó jẹ́ pé kádàrá tiẹ̀ tó yàn ni wípé kódà bí nǹkan ọmọkùnrin ò ju sásá wọ̀ lọ ẹkún ni ó máa sùn. ìyẹn ńkọ́ mo ti ni o mo ti rí ni tó dá sí pé tọkọ ẹ bá fẹ́ súnmọ́ báyìí a ẹkún ó tàn nílé ẹlẹ́kún yá ẹ dákun ẹ má pa mí ẹ má ràn mí lọ ọ̀run tọkọ ọmọ ni a mi ò ní jí ó dùn ọ mi ò ní jí ó ní ọlà ní rárá kò rọgbọ kò rọrùn tó fi wá di wípé ọkọ wa gbádùn ìgbéyàwó kò gbádùn ìgbéyàwó rẹ̀ ngbọ̀gá sí pé gbogbo ògbà tó bá sọ pé òórùn yá ẹkún ni àánú ìyàwó rẹ̀ ọ̀ máa ṣe tàbí òsì ní jẹ́ kó náà gbádùn yóò wà láàrin pé tí n bá ní mo fi ọ́ lẹ̀ ní ìsìn ibo mo fẹ́ tì bọ́. irú obìnrin yẹn tọkọ bá wá dìde tó ní ọgbọ jíǹfẹ kan kọ sílẹ̀ ní ìlágbára ìyàwó méjì kí n fẹ́ ni tí ìbálòpọ̀ ní máa já sí ẹkún gbogbo ògbìyànjú ni wọ́n ti ṣe gbogbo ògbìyànjú tí ó fi rọrùn gbogbo ẹ̀ ni wọ́n ṣe kò wọ́ọ̀k bọ́lọ̀ ń ṣe dá òun nu. èyí kọjá kiri buto kọjá kiri buto. èyí kó jẹ́ ẹni tó ṣe é súnmọ́ kò tún ṣe é súnmọ́ ọkùnrin ò lè ṣe farada rẹ̀ kó wá dá sí pé láàrin ọdún kan kó wá dá sí pé bí ẹ̀ka ní ọmọ súnmọ́ ìyàwó rẹ̀ kí ni ó fi kún ọkùnrin kí ni ẹ̀kún tírú kéèsì bá ń bá ṣẹlẹ̀ wàsúlù òkọ̀ ẹ̀ kọ́ńsà tún ṣe irú ìtànẹ́bí ṣe yẹn ó pè obìnrin yẹn torí pé kò wulẹ̀ lé kò wulẹ̀ lé fẹ́lòmíì náà bó fẹ́lòmíì náà the same thing ló máa ṣẹlẹ̀ ọkọ lè wá sọ pé dà kò burú máa bẹ́ nu ilé mo gba kádàrá rẹ máa bẹ́ ilé ń lòmíì ṣùgbọ́n tí má ti fẹ́ lòmíì èmi ò láǹfààní kí n sùn tó yín kí n má dàrún ká lù so máa dá orun yẹn sùn ní o àjọ máa sọ̀rọ̀ o àjọ máa ṣe nǹkan mí o àmọ́ máa wà nù lé ṣérú obìnrin ló yẹ kó tún wá bọ́ ọ̀ta kó tún wá máa ní àwọn àfẹ́yẹsẹ déédéé irú déédéé wo ló tún fẹ́ nílé sọ pé ẹ̀gbọ́n ti ń jẹ́ déédéé gangan ẹ̀gbọ́n yé. níwọ̀n tó dá sí pé ìgbàlẹ̀ ò lè wá bẹ́ẹ̀ rẹ̀ ẹkún lọ́mọ sun ọkọ ẹ tún wá sàánú rẹ pé wàánú lé kí n máa gbé bùkátà orí rẹ lọ ó tún ń pariwo kọkọ rẹ ò ṣe déédéé. so fáktọ̀ míì tún lè fà á fún obìnrin tí ò ní ní ṣe pẹ̀lú pé ìwà rẹ̀ ò dáa ìwà rẹ̀ ò dáa ṣùgbọ́n kádàrá sì wà fẹ́fọ́rébù fún márèèjì ẹ̀ ọlọ́run lè gbélé lọ́wọ́ ó lè jẹ́ àìlera kan ní bá a tó dá sí pé nígbà tó délé ọkọ tán ni wọ́n tó mọ̀ pé àìlera yìí ń bẹ lára rẹ̀ àìlera yìí sì nìyí gbogbo ọmọ tó bá ti ń bí ni ọmọ kò. ìbò náà ni ó hẹ́ndì sí ìdí pé kọkùn yẹn kọ̀ ọ́lẹ̀ tàbí kọ́kọ́ rẹ̀ ó ṣe kí ni kó ṣe súlù kó ní wà nù lé ìwọ náà kú nọ́mbà wà wà nù lé nífẹ̀ẹ́ nọ́mbà tù irú àwọn obìnrin bẹ́ẹ̀ tó wá yẹ kọ́kọ́ wọn fẹ́ nọ́mbà tù tán kí wọ́n á máa bá nọ́mbà tù sorogún níwọ̀n tó dá sí pé ó yẹ kọ́kọ́ rẹ̀ ṣe kí ni kọ́kọ́ ọ̀lẹ́ ni ó yẹ kó kọ̀ ọ́ lẹ́ni látara kádàrá rẹ ó yẹ ó kọ̀ ọ́ lẹ́ni ṣùgbọ́n kò kọ̀ ọ́ sílẹ̀.